àkéèsì tí mo fẹ́ pè wá sílé ní òun náà ni níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn a níbi ìjẹrìndínlógún òun náà ni July 21 holiday ni ọ̀rọ̀ ìjà tó ń ṣẹlẹ̀ nílé òpó yìí láti 2011 iná ni awuyewuye ọ̀rọ̀ já ló ti bẹ̀rẹ̀ ìgbà tó di pé ọmọ wa lóbìnrin tí wọ́n ti kẹ́kọ̀ọ́ nílé ládàn bàbá wọn gẹ́bí lọ́dọ̀ bá náà pé láti kékeré ni mùsùlùmí ti máa ń kọ́ mẹ́ ọmọ tí wọ́n wá gbẹ̀kọ́ lé lọ wọ́n di pé wọ́n lọ sí skul àgàgà second school tí wọ́n múra gẹ́gẹ́ bí mùsùlùmí tí àwọn ọ̀gá ilé ẹ̀kọ́ wá ń dà wọ́n láàmú susan levy ló lé jù ní wàhálà ti bẹ̀rẹ̀ tí wọ́n yọ ìjà lórí àwọn ọmọ àgàgà ní skul pẹ̀lú pé ní ìtìrẹ́ community senior uh, secondary school ní tirẹ̀ ní Muṣin bẹ́ẹ̀ ló ti kọ́ sẹlẹ̀ àti atúnránṣẹ́ high school sí olérè ìjẹ́ bẹ́ẹ̀ náà ló ti kọ́ sẹlẹ̀ ẹ̀kọ́ yọ ìjáàbù lórí àwọn ọmọ ìfà lẹ́nu ní àwọn ẹgbẹ́ ọ̀dọ́ náà fi kí gbàjáde wá bá àwọn àgbà tàbí kí wọ́n kọ lẹ́tà sí ìjọba Lagos State pẹ̀lú àwọn ọmọ sọláìtì ìjọba ṣùgbọ́n ìjọba wọn gbégbèsè tó yẹ títí tó fi ti di February five two thousand thirteen ní Kadara Junior School Junior Grammar School ní Èkúté Mẹ́ta. lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ àwọn máa ń ṣẹ̀ṣẹ̀ jáde wọ́n fẹsẹ̀ lẹ́sìn kan wá wọ hijab wọ́n gbọ́mọ ní Aisha ní nǹkan bíi aago mẹ́rin kù ìṣẹ́jú ni ọ̀gá yẹn bá mú bọ́ síta bá lu ọmọ yìí lórí ẹ tó wá islam Tisha o wà ń bẹ̀ eléyìí ọ̀dà ọtún mẹ́jọ wá báwa tá a jẹ́ àfa a ní kẹ́ ẹ tó kọ lẹ́tà mi wọ́n tó kọ lẹ́tà síjọba ìjọba kó kọ́mítì kan dìde nígbà yẹn kó kọ́mítì yẹn ò ṣiṣẹ́ tó nítumọ̀ ẹ náà máa ń jíyọ bàbá ti fẹ́ ìdẹ́fẹ́ ṣe nígbà wá rí pé àwọn ọmọ yìí sáà ń ṣe wàhálà a lọ bá wọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n kí la fẹ́ ṣe bàbá wa gbọ́dọ̀ ń pè ní bàbá wa Ganiu Kazeem Adétọ́lá sáà ni wọ́n a lọ bá wọn bàbá wàhálà ló dé kí la fẹ́ ṣe àtàwọn mùsùlùmí lọ́ọ̀yà bàbá ní dáàsì náà ní pé a lọ kọ́ọ̀tù ẹ jí káwọn ọmọdé kọ́ọ̀tù pé kóòtù tẹ fẹ́ lọ yìí o ní high court o a lè mọ́ rí a lè mọ́ jàre o torí pé ìjọba ló ní ìjọba sì fẹ́ ní gbọ́n ọ̀dà wọn ọ̀dà lọ́dọ̀ bá dé court of appeal tàbí supreme court nínú tẹ́ ẹ̀kọ́ táwọn kọ́ o nínú ẹ̀kọ́ táwọn kọ́ o kò sí iyèméjì ń bẹ́ẹ̀ ojúmọ́ ṣe two thousand fourteen ni wà ní àpàdà wọn làwọn fi lọ court kò sọ fún yín náà lórí mímbà rí máa ń lọ court mo máa ń sọ wọn fẹ́ lọ court ìjọba yìí o wọn fẹ́ sìnkí nìkan lọ́jọ́ yìí o nígbà àti ẹ̀ lọ sí high court wọ́n dá wọn lẹ́bi wọ́n dá mùsùlùmí lẹ́bi pé ìjáàbò wà aláwọ̀ wípé torí bá ìjáàbò tọ́lọ́ bá sọ pé àwọn tọ́lọ́ ní kí wọ́n lo ìjáàbò àwọn wúmẹ̀ ni àwọn ọmọ yìí ṣe gúnmẹ̀ guys ni wọ́n báwa adétọ́lá ní nígbò ni women bẹ̀rẹ̀ nígbò bá ti bàlágà ọmọ sì ń bàlágà inú ẹ̀sìn àwọn mùsùlùmí ó yá tányá nine ọkọ̀ tányá fifteen wọ́n bá ń bẹ́ ní second school automatically ó ti ṣe kí ni ó náà ti di women wọ́n sáré ìjọ ẹjọ́ ẹ̀bùn pé ìjọba lọ́kọ́ tí wọ́n dá ọlọ́kọ́ fún wọn gbogbo fọ́nṣẹ́ lọ́wọ́ lọ́wọ́ wa bàbá wọn appeal court of appeal ní thursday twenty one july yìí court of appeal wá dájọ́ pé láti primary school ní district school ọmọ mùsùlùmá fẹ́ lo ìjáàbù ló lè lọ nígbà tó tún wá àti àwọn tó gbé ẹjọ́ ẹ̀ fún wọ́n pale panel márùn-ún àwọn tí ni wọ́n gbogbo pátá ni wọ́n fọwọ́ sí pé àṣeyọrí kan ni arúgbó fọlọ́ ni tó wà lẹ́nu wọ́n sọ wá tí ì dòfin o ìjọba appeal ọ̀nà kan nu tíjọba ọba appeal. àwọn agbọ̀nà dúgbọ́n lè fẹ́ appeal torí díẹ̀ nínú ètò òfin wọn ò fún ní oṣù mẹ́ta tó bá ti ń di bí October nineteen tí ọba ti sẹ́ńtọ́ appeal ó ti dòfin nù kálukú ṣe kéne ó ti fara mọ́ àná tẹ́mọ́ wá appeal Supreme Court náà yanjú ẹ̀ òpin òpin ilé ẹjọ́ sínú ibi tí kálukú ti kágara nù. No àwa ń retí sí wọn appeal àbí wọn appeal. àwọn lọ́ọ̀yà ti wá kọ lẹ́tà sí àwọn tí wọ́n pè lẹ́jọ́ èèyàn mẹ́rin náà pè lẹ́jọ́ ọ́fíìsì wọn ni o ṣùgbọ́n ń bá débẹ̀ ní ojogún ẹ̀ téèyàn bá kú mbẹ́ tán bá lọ́fíìsì báyìí ẹ̀ ń bá wà ń bẹ̀ yẹ lọ́ padà jogún ẹ̀ ẹ̀ tó wà ní commission of education ó wà náà jẹ́ pè lẹ́jọ́ gọ́vùnọ̀ wọn àti ọjọ́ pèlè ẹjọ́ umar abias wọn àti ọjọ́ pèlè ẹjọ́ antony general wọn àti ọjọ́ wọn jẹ́ mélòó wọn jẹ́ mẹ́rin àwọn olóyè àti wàá kọ lẹ́tà sí wọn ti ilé dáre o táwa ń retí èsì láti ọ̀dọ̀ wọn àmì pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ́run èsì dáadáa lágbọ̀ tó ń gbà tí gómìnà wa ń campaign ká pé láǹsá òde abíléèrè gómìnà ọ̀rọ̀ kan wà ńlẹ̀ lórí ọ̀rọ̀ ìjáàb ó ní sẹ́mi ti dọ̀rọ̀ court irú ọ̀dọ̀rọ̀ kóòtù yẹn wọn ò lè dá sí níbi kóòtù bá dá ẹjọ́ sí ni kóòtù wá dẹjọ́ báyìí nítorí wá kù ní reaction gómìnà ní tó kọ sí gómìnà náà pé kí gómìnà kí wọ́n láti ọ̀dọ̀ àwọn kí wọ́n yan kan tí ó aṣojú wọn pẹ̀lú muslim lawyer àti muslim community tí wọ́n jẹ̀bi tí wọ́n irú ìjáàbò wo làbẹ́ka wọn máa lò tẹ́lẹ̀ inú fún ìjọba orisi ìjábù mẹ́ta ta kíjọba mú kan bẹ̀ tí wọ́n mú kankan kọ́mọ ìkẹ́kọ̀ọ́ kan máa wo tó wù kíbọ̀ ilé mu ó wà nù ìmọ̀ràn tí wọ́n retí látọ̀dọ̀ ìjọba pé tó ọba bá o kájọ jókòó ká ru bó làfẹ́ kó rí sókè lẹ́kùn náà Lagos State o àwọn mùsùlùmí tó bá fẹ́ wọ̀ o kì í sọ̀rọ̀ yẹn ní amada akọ́lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó fẹ́ wɔ gbèsè compulsory fún gbogbo ọmọ bẹ́ẹ̀ tí bá ń wọ̀ fílẹ̀ ìmúra ò kọlù nǹkan kan gbèsè ayé yàn lo veil ti aeroplane pẹ̀lú veil gbogbo ẹ̀ ló kò síṣẹ́ kẹjẹ ìjáàbù kò kápẹ́ mo sábà lo àlìkínbà tí mo wé láwà tí mo dá nǹkan borí kápẹ́ ọpọlọpọlọ mi kò mú nǹkan náà kọlọ a kan sọ pé ẹ ẹyin nìkan kọ́ lẹ́bẹ̀ẹ́ sukú ẹ bá fẹ́ wọ tiẹ̀ náà kọ́ wọ tiẹ̀ kájọ pàdé ní kíláàsì ẹ bá fẹ́ wọ aṣọ orin kọ́ wọ ẹ tó bá fẹ́ wọ aṣọ ifá kọ́ wọ ẹ bí kájọ pàdé ni lórí díẹ̀ kò kọ́ nu kankan ó wà nínú fundamental human rights báwọn kan ṣe láǹfààní kẹrin òhò ẹ bá fẹ́ bora láǹfààní kó bora ó tá a ti ń sọ yìí ní nàìjíríà ìkẹrẹ láti rí àbújá lọ sókè bẹ́ẹ̀ bá dé skul ìnà mẹ́tẹ̀ẹ̀ta lẹ́ba ẹ bá wọn kan pépé wọn á sírí lẹ̀ pẹ̀lú yunifọ́ọ̀mù skul ẹ sì bá kan tó lu bẹ̀rẹ̀t pẹ̀lú yunifọ́ọ̀mù skul ẹ sì bá kan tó lu jáàb kí ló wáá dé nísàlẹ̀ tí wọ́n á bí tó dọ̀ràn yìí tó di wàhálà sí wa ní lọ́rùn àdúpẹ́ lọ́dọ̀ fún sùúrù táwọn ọmọdé ṣe ẹgbàlẹ́ ẹjọ́ lọ tí lọ tí wọ́n sì bọ̀ gbogbo àwọn àgbàlagbà tí wọ́n dúró tì wọ́n àtàwọn lọ́ọ̀yà àgbà náà táwọn fàdúrà ràn wọ́n lọ́wọ́ ẹ̀dọ́ fún ìjọba náà kọ́lọ̀ ọba jẹ́ kí ìjọba tó wà ń bẹ́ẹ̀ nìkan ṣàṣeyọrí Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan bá náà اللهم لا دم من هذا ذنب إلا غفرته ولا هم إلا كشفته ولا قوة إلا نفسته ولا عيب إلا سترته ولا فضل صلاته اللهم آت نفوسنا تقواها وزكي أنت خير من زكاها أنت ولي مولاها اللهم رحمتك نرجو وعذابك نخاف اللهم كنا عذاب النار وكنا عذاب القبر يا رب العالمين ربنا ابقى لنا صبرا وثبت اقدامنا وصلنا كم الكافرين اللهم عليك توكلنا واليك انبنا واليك المصير اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واذل المشركين ودمر اعداءنا واعداء دينك اللهم علي بعد السلام كلهم اللهم نجاك في نحورهم يا رب العالمين اللهم كن معنا وكن مع رئيسنا اللهم كن مع رئيسنا اللهم كما رئيسنا اللهم نسأل له العافية وتوفيق والنجاح والعافية يا رب العالمين اللهم قم وقم من قم الذين يعملون معه يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين اللهم اغفر لنا ولوالدينا والمؤمنين والمؤمنات الاحياء والاموات برحمة الرحمن الرحيمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وبارك على محمد وعلى محمد كما باركت على محمد مجيد سبحان ربك الحمد لله رب العالمين